Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe, ṣáláfíà lẹ wà, ṣé dáadáa ni mo bá yín. Gist tèní o, wọ́n ní Dr. Elizabeth ní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace kò bójú mu o. Wípé competition, irọ́ ọ̀tẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú palace pé òun fẹ́ kúrò nínú palace. Wọ́n ní bí bàbá kábíyèsí, wọ́n ṣe bẹ̀rẹ̀ sí í bẹ̀ níyẹn àti kábíyèsí pé kò níbi tó ń lọ o. Wípé kó dúró sínú palace orí pé òun nìkan ní ìyàwó tó jẹ́ pé kábíyèsí really appreciate gbogbo wàhálà ẹ̀ effort ẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi pé àti àwọn náà pé kábíyèsí dẹ̀ love ẹ̀ pẹ̀lú ọkàn wọn ni pé so kó má tiẹ̀ lérò pé òun lè lọ sí anywhere ẹ jẹ́ ká jọ gbọ́ gist yẹ̀yẹ̀ yan lé tó bá jẹ́ lóòótọ́ lè ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola Gist TV mo kí yín káàbọ̀ sí orí ètò tòní ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lè ń kọ́ o ẹ kú déédé wòyí o mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa politics o ẹ̀yin èèyàn lé tẹ́bà tí subscribe ẹ lọ subscribe o so that n bá ti post any gist ẹ máa rí i ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe òkè òkè lọ́la yín á máa lọ lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín máṣọlá ń dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel mi god bless you thank you so much ẹ̀yin èèyàn lé gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ tó ń ṣẹlẹ̀ nínú pálásì kò ó mà jẹ́ káyé fífẹ́ ni ṣe rí pé mi ìgbé gist yẹn ipe wọ́n mú ọmọ kan wá sí inú palace mi ò mi ò believe story yẹn mi ò sẹ́ pé àwọn tó sọ mi ò mọbi tán ti gbọ́ story yẹn o ṣùgbọ́n èmi ò believe mi ìdẹ̀ ní gbèrú story yẹn láíláí ṣó ti yé yín nǹkan tí mi ò bá rí tó jẹ́ pé mo mo mo really ṣe investigation mi ìgbọ́ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ so àwọn tó gbé story yẹn ni ìmọ̀ bí tán ti gbọ́ story tiwọn tán fi ní wọ́n mú ọmọ wá sẹ́nu palace but tí n bá ṣe investigation tí n bá rí pé lóòótọ́ ni màá gbé wá fún yín but right now mi ò tí believe story yìí nǹkan tẹ́mi kan fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn nìyẹn. so ẹ̀yin aráalé ẹ jẹ́ ká gbàgbé story pé wọ́n gbọ́mọ wá sí palace even nǹkan tán bá gbọ́mọ wá sí palace kò yé yín ṣebí wọ́n á ṣe DNA fọ́mọ ṣe rí àwọn olórí yìí ẹ jẹ́ kí n sọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan fún yín nínú palace nítorí Queen Naomi ni wọ́n fi ń mú oríṣiríṣi irọ́ jáde because wọ́n fẹ́ wọ́n ti mọ̀ pé kábíyèsí wọ́n ti mọ̀ pé kábíyèsí wọ́n really make up mind wọn pé no àwọn olórí gbọ́dọ̀ jáde nǹkan tán tún fi lọ gbé irọ́ oríṣiríṣi irọ́ ńláńlá irọ́ bàǹtàbàǹtà wọ́n fi lọ gbé wá nìyẹn pé ọmọ kan wá sínú pálásì kábíyèsí but story ìyẹn kọ́ lèmi fẹ́ sọ o story Dr. Elizabeth mo fẹ́ sọ so àwọn gist tó bá jẹ́ pé a really believe tí a dẹ̀ mọ̀ pé kò sí òótọ́ nú ẹ̀ àwọn ò ní sọ níbí ṣó ti yẹ yín à ní sọ ní Mashola Gist TV ìta bá rí i pé ó dàbí ẹni pé evidence of truth wà ń bẹ̀ a máa gbé wá fún yín tàbá dẹ̀ ṣe ń gbé wá fún yín ẹ̀yin náà máa máa fojú yín rí lórí social media so ẹ jẹ́ ká gbàgbé story ọlọ́mọdé béèyàn bá lòun bímọ tó bá yá tán bá ṣe DNA a máa mọ̀ bóyá lóòótọ́ ni ọmọ yẹn àbí kì í ṣe lóòótọ́ so ẹ gbàgbé ọ̀rọ̀ ọmọ so Dr. Elizabeth o àwọn náà ní pé àwọn fẹ́ máa kúrò nínú palace o nítorí pé àwọn olórí tó wà nínú palace Ronke Ashley àti Miriam competition àtògùn wọn ti pọ̀ jù òun ò dẹ̀ lé ní kí wọ́n wá òun ò dẹ̀ lé lajú sílẹ̀ kan wá pa òun lára ṣe pé recently la gbọ́ pé wọ́n sọ oògùn sínú chamber kábíyèsí ṣe mọ̀ tí wọ́n ní pé àwọn tó ń ṣiṣẹ́ nínú palace wọ́n máa ń rí wọn tó máa ń wọ inú apartment Mariam to the extent pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe investigation Mariam ó jẹ́wọ́ o ó lòun ló ń sọ síbẹ̀ ó nígbà tí kábíyèsí ò gbégbèsè lórí ọ̀rọ̀ ọkùnrin tóun máa ń rí ìtorí ẹ̀ ló ń fi fẹ́ ló ń fi gbégbèsè yẹn ní tòun nǹkan tí ò wá yé mi ni ẹ̀yin èèyàn irú ọ̀rọ̀ báyìí ó yẹ kí kábíyèsí mú lókùnkúndùn ni pé kí Mariam kó jáde nínú palace àwọn ṣùgbọ́n àti ìmọ̀ nǹkan tí kábíyèsí fẹ́ ṣe torí ọ̀rọ̀ ogun lẹ́ni ọ̀rọ̀ ogun lọ́la yìí ó ti fẹ́ máa pọ̀ jù it is getting too much ṣó ti yé yín so bóyá nǹkan tí Dr Elizabeth rò nìyẹn tí Dr Elizabeth fi lóun fẹ́ kúrò nù palace ṣùgbọ́n bàbá kábíyèsí ti sọ fún wọn pé wọn ò níbi tán ń lọ pé ṣùgbọ́n nítorí pé àwọn nìkan ni kábíyèsí fi ẹ̀yìn tì nínú palace yẹn àtọ́lọ́hún tí ò bá ń ṣe tiwọn ni àti tèmi tọ́ kábíyèsí ò bá ti ronú kú ṣó ti yé yín so wọ́n ṣáà bá wọn sọ̀rọ̀ ẹ pé kán máa lọ ẹ pé kán máa ṣe bẹ́ẹ̀ ẹ pé kò sí ibi téèyàn máa wà láyè tí ò ní sógun ẹ pé káwọn ṣáà mind business wọn káwọn dẹ̀ má ṣe bí pé tí wọ́n bá ti ṣe bí tí wọ́n dẹ̀ ti mind business wọn ó ti tán pé ọ̀rọ̀ àwọn olórí ìgbà díẹ̀ ló kù so gist ta gbọ́ nìyẹn ta ní ká wá sọ fún yín ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o òkè òkè lọ́lá yín á máa lọ please share this video like and subscribe god bless you all.